ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká bọ̀wọ̀ fún àwọn àgbààgbà tó jù wá lọ torí yorùbá náà bọ̀ wọ́n ní ohun tójú àgbàlagbà rí tó fi jìn kòtò bọ́mọdé bá gòkè àjà kò ní rí ìyẹn ni olóyìnbó ń pè ní experience so we need to respect those that are older than us who are far above us in different aspect of life we need to respect them as elders as leaders torí wọ́n ti ní ìmọ̀ ìrírí sì ní àgbà ìmọ̀ a sì wá rí àgbàlagbà míì tó bó ṣe dàgbà tó ìrírí rẹ̀ kò tó nǹkan kan a sì wá rí ọmọdé tó pé níwọ̀n bá bi tí ọjọ́ orí ẹ̀ mọ ìrírí rẹ̀ ó ju ìrírí ti ẹni tó ju ọjọ́ orí rẹ̀ lọ torí ìhà tó kọ sẹ́lòmíì ó yàtọ̀ síra wọn. So when we talk about who is the original Yoruba leader I know what the question that you are trying to ask mo mọ ìbéèrè tó ń béèrè ṣùgbọ́n kọ́kọ́ rí i pé èmi àti ìwọ ìwọ àti èmi ni adarí rere tá à ń sọ yìí we are the original Yorùbá leader tí àwọn leader tí wọ́n ń fojú sùn tí wọ́n ń béèrè tó fẹ́ mọ̀ yìí pé who are the original leader yìí tí àwa ò bá ti dáa gbogbo nǹkan táwọn bá jẹ́ ìlépa wọn kò ní í dáa nígbà tí followers ò bá tiẹ̀ ti dáa leadership náà àṣedànù ni tí tí followership ò bá ti dáa leadership gbogbo ìlépa wọn kò ní kò ní kò ní já síbi kankan bí followership bá sì dáa tí leadership ò bá dẹ̀ dáa ìṣìnà pátá gbà ní fún followership. Hmm? So when you're asking who is the original Yoruba leader? wọ́n ní ẹ jẹ́ ká bọ̀wọ̀ fún ẹni tí àgbà tọ́ sí. Si ẹ ká wo ojú ilẹ̀ ká má bàa tẹ ojú ilẹ̀ ẹ ká wo ilẹ̀ tẹ̀ ká má bàa tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀. all our leaders in Yoruba land occupying different positions duties and roles they are our leaders but presently uh, at some point pa, uh, pa Abraham Adesanya torí ní àwùjọ tá a bá wà tí a gbọ́dọ̀ ní ètò tí ètò bá dẹ̀ ti wà adarí arákì gbọ́dọ̀ wà even eh, nígbà tí èmi tiẹ̀ ka ìwé mímọ́ a rí i pé arákì gan bẹ lọ́rùn <laughs> ìyẹn ni nípele ìpele ni a tò gbogbo nǹkan ta pè ní hierarchy nípele ìpele àwọn kan tún ga jura wọn lọ so when we talk about these original Yoruba leaders láàrin wọn èdè àìyedè ẹ̀tìkún sínú wà láwọn tí à ń fojú wò gẹ́gẹ́ bí original leader tí ẹni yìí ń béèrè ìkùnsínú wà láàrin wọn ó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn setback àwa tá a sì ń tẹ̀lé wọn náà a pín sẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wọn àwa náà tó wá jẹ́ another setback ṣùgbọ́n níbi tá a bá dé lénìí ìṣọ̀kan ti ń padà sáàrin àwọn àgbààgbà wọn lókè. Okay wọ́n dẹ̀ ti ń ṣe lọ́nà tó fi jẹ́ pé àwọn ẹ̀yà tó lè gbẹ̀yìn bẹ́bọjá àwọn ẹ̀yà tí ò ní fẹ́ kí lè pa wọn kó bọ́ sí wọ́n ń dọ́gbọ́n arábìgbà pé ìjà wà lánàá ìgbọ́n ìjà ò sí wọn ti parí ẹ̀ lábẹ́lẹ̀ ká má bàa fúnra sí wọn pé àbí ìṣọ̀kan ti wà àwọn kankan lọ lábẹ́nú tí wọn ò jẹ́ kó wọ́n síta títí tí wọn fi tí ìlépa yóò fi bọ́ sí. lẹ́yìn ikú pa Abraham Adesanya ẹ̀ lágbájá ló yẹ pé kó take over pàápàá sọ̀rọ̀ tì nígboro Àkúrẹ́ lọ́hùn-ún ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ara àwọn yorùbá leader ni bàbá olúfàlàyé àwọn kan sọ̀rọ̀ bàbá dáadáa àwọn kan ò sọ dáadáa ara àwọn ẹ̀tanú àti ọ̀tẹ̀ tó wà nílẹ̀ yorùbá ni tá a dẹ̀ gbọ́dọ̀ tiwọ́ ẹ̀ bọlẹ̀ professor akintoye presently ni wọ́n tún gbé kínní ilé lọ́wọ́ pé kó dúró gẹ́gẹ́ bí ọ̀pá tí a máa wò gẹ́gẹ́ bí àmì adarí fún ilẹ̀ yorùbá professor akintoye ṣùgbọ́n Professor Akintoye yìí náà ẹ wá máa wò òun náà wá láwọn tó kó rọra torí wọ́n ní igi kan ò kì í dágbó ṣe tó ń gbàmọ̀ràn lọ́wọ́ wọn Professor ni ó kúnjú òṣùwọ̀n wọ́n ní kó jẹ́ aṣáájú kó máa kó wa jẹ̀nìṣó ní ìran Yorùbá ọ̀mọ̀wé ọ̀jọ̀gbọ́n onímọ̀ olóye tó ti lọ káàkiri ìlú tó dẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé àwọn èèyàn gbóṣùbà fún wọn gbóríyìn fún gbogbo àwọn tó bá wù kẹrò ipe ṣé lágbájá náà lè wà lára àwọn yorùbá leader gbogbo wọn ti ń fẹnu kò dórí àwọn orí adé there was a post kan bóyá london yorùbá Vanguard i read it mo wá wo formation yorùbá world congress yorùbá world congress bàbá akíntóyè yìí náà fi ṣe nàbà wọn mo wá wo àwọn kọmitì tí wọ́n kó jọ síbẹ̀ àwọn àgbààgbà àwọn èèkàn àwọn ọ̀mọ̀wé àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀tọ̀kùlú àwọn èèkàn láwùjọ ni wọ́n kó síbẹ̀ àtàwọn orí adé àtàwọn tó ti ṣiṣẹ́ ìjọba àrídókè káàkiri lọ́mọ Yorùbá tó wà lókè òkun tó wà nílẹ̀ yìí ni wọ́n kó as a committee ṣùgbọ́n a lè dárúkọ wọn tán ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí ọ̀jọ̀gbọ́n Kòfẹ́sọ̀ Akíntóyè ni a gbé síwájú pé kó dàbí ọ̀pá tí ó mọ dagbó yẹn lọ báyìí ká mọ kó mọ kó wa jẹ̀nìṣó mo rò pé lọ́pọ̀lọpọ̀ yẹn lè pé ṣé ká dárúkọ Ọbásanjọ́ ó lè máa jẹ́ pé wọ́n yorùbá ẹni ṣé a lè sọ pé yorùbá leader náà ni Ọbásanjọ́ bẹ́ẹ̀ ni o àwọn kan mọ̀ pé ẹ jàgàbá náà òun náà ó ń gbègbèsè kan láti tìfìrẹ̀ hàn gẹ́gẹ́ bíi bíi bíi original yorùbá leader ṣé ẹ sọ pé Tinubu ò kì í ṣe original yorùbá leader ni ṣùgbọ́n yóò sọ pé kálukú ò ní kùjẹkùjẹ tiẹ̀ Ọbásanjọ́ ní kùjẹkùjẹ tiẹ̀ ṣùgbọ́n síbẹ̀ mo sì rí gẹ́gẹ́ bíi ọ̀kan lára àwọn original yorùbá leader tinubu ní kùjẹkùjẹ tiẹ̀ síbẹ̀ mo sì rí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn original yorùbá leader àwọn àgbààgbà wọ̀nyí ni ká wá bẹ̀ ká pàrọ̀ nu ká ṣàánú wa tó bá bí wọn nínú síra wọn ká parí ẹ̀ ká má ro tàná ká má ro títọ́jọ́ iwájú àwa náà lè bá wọn dá sí tán bá ní ẹ̀tanú síra wọn ká parí ẹ̀ kán ro títí ilẹ̀ oòdùà ọjọ́ iwájú wa gbogbo náà ni wọ́n fẹnu kò nígbà tí kòfẹ́sọ̀ akíntóyè tó wọ́n dìbò ni òun ló wá gbégbá orókè gbogbo àwọn tó dẹ̀kù náà dẹ̀ kín lẹ́yìn ilẹ̀ yorùbá ń tẹ̀síwájú lábẹ́lẹ̀ àwọn ìgbésẹ̀ kan ń lọ àwọn orí adé tó torí adé ṣe tí kì í ṣàgbẹ̀ǹbẹ̀bọjẹ́ ọba àwọn original yorùbá leader náà nìwọ̀nyẹn àwọn ọmọ yorùbá tó kópa nínú ipò òṣèlú kọ̀ọ̀kan tán dìímú tá dẹ̀ ń ṣe dáadáa tí wọ́n gbẹ̀ǹbẹ̀bọjẹ́ níbẹ̀ tán rántí ilé original yorùbá leader ni wọ́n paríparí ẹ̀ èmi àti ìrẹ́ náà original Yorùbá leader ni wá. Yeah, question number sixteen. I after this I have three more to go. Can Yoruba really stand as a nation? Why not? <laughs> We can. We can stand as a nation. Tí Ọlọ́run bá ti gbà fún wa, tí Ọlọ́run bá jẹ́ kó ṣeé ṣe, tó bá ti jẹ́ ìfẹ́ Ọlọ́run ni, gẹ́gẹ́ bí àwọn ènìyàn rẹ̀ ti fẹ́ tí ọlọ́run bá ti ṣàmì sí tó bá ti rí bẹ́ẹ̀ we have all it takes to stand as a nation <laughs> ẹ population gbogbo even Lagos state nìkan population ó ju country míì lọ ní Europe láwọn island country kan even ní Africa tábàwá máa mú Ọ̀yọ́ state pọ̀mọ́ Lagos state yóò gbé odidi orílẹ̀-èdè míì mi odidi country mi we have all it takes to stand as a nation can Yoruba really stand as a nation why not we can we can stand as a nation ṣùgbọ́n ìbẹ̀rù tẹ̀mí nílẹ̀ mi ti mẹ́nuba yẹn àwọn kẹta gbọ́dọ̀ mójútó tá a bá mójútó bákan náà lọ mú sí pàpà sórí o àwọn nǹkan tó yẹ pé ká báwí tá a bá báwí àwọn nǹkan tó yẹ pé ká ṣe tá a bá ṣe ibi tó yẹ pé ká ti ronúpìwàdà tá a bá ronúpìwàdà bàbá tẹ̀ stand as a nation ọmọ pàpà sórí bákan náà ni kò ní síyàtọ̀ a pé n ta béèrè ó tó wa lọ́wọ́ bákan náà lọ́mọ sí pàpà sórí so we need to be very careful but I know we have all it takes in all aspect in all ramification to stand as a nation ṣùgbọ́n àwa ni kí a ṣe ohun tó tọ́ ká má bàa kábàámọ̀ àbámọ̀ tá à ń ké gan ní ìsìn gẹ́gẹ́ bí Yorùbá nínú orílẹ̀-èdè Nàìjíríà àwa ara wa lọ́wọ́ ń bẹ àwọn ẹ̀yà wa náà lọ́wọ́ ń bẹ àwọn ẹ̀yà tó kù náà ní tiwọn lọ́wọ́ wọ́n dìsẹ́rù àwa náà ní lọ́wọ́ a dìsẹ́rù but we can stand as a nation tọ́lọ̀mbá wa jẹ́ kó rí bẹ́ẹ̀ tán ǹjẹ́ ìwà burúkú ọwọ́ wa tí mo sọ pé a ní lọ́wọ́ a dìsẹ́rù ǹjẹ́ kò tún ní pa wá lára ǹjẹ́ àti wá yíwà padà torí inú ẹ̀jẹ̀ ló wà pásọ fúnra pásájà náà jẹ fúnra àjájì bólú ò bá fúnra olè ó mọ̀ kó lọ ẹ̀já kìsà torí pé ojúlá alákàn fi ń sọrí ẹ jẹ́ á fi kún wa ká ṣe dáadáa síra wa. Hmm, question seventeen. says, how do we revive our culture and language? Ó wà lọ́wọ́ èmi àti ẹ. How do we revive our culture and language? Ó wà lọ́wọ́ èmi àti ẹ. Bónígbà bá ṣe pé gbáyẹ̀ ni wọ́n ṣe máa bá pè Tó bá ní, àkíkàrà gbá ni o ayé ayé abẹ́ pè ní àkíkà àràgbá tó bá jọ pé igbá ni o ń bọ̀ pè ní igbá ọmọ lọ́ba ń gbé àkíkà àràgbá yẹn wá ayé mọ̀ ọba ọ̀pẹ ní àkíkà àràgbá lọ́ba ń gbé igbá yẹn wá wọ́n mọ̀ ọba ọ̀pẹ ní igbá ṣùgbọ́n àwa fúnra wa àwa ọ̀dọ́ tá a pera wa ní youth la ní lò láti ṣe ohun tó tọ́ even kí n sọ pé kódà àwọn bàbá tá à ń wò lókè tó ti jù wá lọ yìí tàbí pé wọ́n ti kúrò ní ẹgbẹ́ ọ̀dọ́ wọn kì í ṣe youth mọ́ <laughs> wọ́n gbé àṣà àti èdè lárugẹ jù wá lọ. ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká mo gbọ́ mo sì gbàgbọ́ bí ọmọ Yorùbá bá dọ́dọ̀ wọn àfi pé ẹ̀yà míì ni o lè ṣèbó kó gbọ́ tó bá ti jẹ́ pé wọ́n náwọn ọmọléèwé kan lọ wọ́n pay court visit sí wọ́n jọ ọmọ Yorùbá ní iléèwé gíga kan wọ́n lọ kí wọn nígbà tán débẹ̀ orúkọ tọ́dún pé ẹgbẹ́ wọn ó ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá wọ́n bá débẹ̀ wọ́n bá da ìbò ìyẹn bá wò wọ́n kò dá sí wọn wọ́n ní pé kò fún wọn ní audience he didn't give them audience ó ní kán lọ kán padà wá kán mú ọjọ́ míì kán lọ kọ́ èdè Yorùbá tó ń fi bóun sọ̀rọ̀ ọmọ wọn ọ̀dọ́ mélòó ló lè sọ Yorùbá ifásitì polytechnic college of education àwọn tó ń kọ́ Yorùbá ń bẹ̀ mélòó ni wọ́n. tá a bá ń ṣe elective courses àwọn ẹ̀kọ́ alásomọ́ tá à ń pè ní elective courses ẹ̀kọ́ alásomọ́ a máa ṣe ní when I was at, at OAU then SEL that is special electives in law SCP e special special elective in pharmacy SEE, e, special elective in English. SEH, special elective in health. Ààrí ah, special elective kankan tó bá Yorùbá lọ o. <laughs> Torí pé ó jẹ́ federal university ṣùgbọ́n àwọn university tàbí polytechnic colleges of education tó jẹ́ ti tiwantiwa kí ló dé tá a máa ṣe special elective yẹn ká fi encourage ká fi gbára wa níyànjú káwọn ọmọ wa náà lè máa ṣe é ọmọ yín mélòó ló lè sọ yorùbá dojú sinimá yorùbá mélòó lọmọ rẹ ń wò orin yorùbá mélòó lọmọ rẹ ń gbọ́ nínú ọ́fíìsì lénìí mo wà níwájú àwọn kọ̀líìgì mi kan wọ́n bá wò mí ní ah Fátómilọ́lá lẹ́nu ẹ̀ náà mo kàn bẹ̀rẹ̀ sí ní àwọn kan wà tẹ́pẹ́ à ń pè ní ohun pípè nílẹ̀ yorùbá yorùbá oral literature ohùn pípè nílẹ̀ yorùbá mo wá bẹ̀rẹ̀ sí ní pe ohùn mo wá rántí àwọn nǹkan kan tí mo bá lẹ́nu bàbá mi èmi náà wá tẹnu bo orin mo wá bẹ̀rẹ̀ sí ní kọ nílànà tewì wọ́n ń wò mí báyìí one of my colleague ó ní mr tola can you please yorùbá ni ó ní please can you start again i want to record this thing that you are saying on my laptop i will go and play it for my children see my colleague in the office hey nígbà tí mo tẹnu bọ̀ ọ́ láti kékeré wọn pè mí jókòó ṣùgbọ́n nínú àṣà àti ìṣe ilé wa lèmi ti gbọ́njú mọ báwo là ṣe ń pe ohùn ohùn pípè nílẹ̀ Yorùbá pé orin mi náà kọ́ orin ọ̀rẹ́ mi ni Àjàlá Adébáyọ̀ ọdẹ ẹ̀sẹ̀kẹ̀ mo ní akẹ́rù lọ́mọbi yá ti wo wọ́n bọ́ lọ́fà relé wọn ra mọ̀ kòkó lọ́mọbi lẹ̀ orin àrùn kù tí mo bá lẹ́nu bàbá mi ní bí kunugbá bá ń sáré lọ bí afẹ́fẹ́ bí ọ̀bá pa méjì apá kan nínú wọn bí kànákànná bá kúnrẹ̀ lóko bí ọ̀bá pa méjì apá kan nínú wọn. ilé ọlọ́fà mọ́jọ ọmọ abíṣújó kọ ǹjẹ́ ọmọ tiẹ̀ tiẹ̀ mọ̀ nǹkan pè ní ọlọ́fà mọ́jọ. ǹjọ́ mọ àwọn ìran lálọ́mí ǹjọ́ mo ní kò ọmọ agbọ̀n yùn ẹ̀yà mélòó lọmọ tiẹ̀ mọ̀ ìwọ gan mélòó gan ni gan mọ̀ If you want to start talking about language and culture, I will blame all of us. I will blame everybody. We are not leading by, by any good example. So when we say government are not doing the government, who are the government? When you are failed, how can you encourage government or enforce government to do it right? When in our various homes, we have lost our culture, we have lost our our trace, we have lost everything. to the borrowed culture. I may dress in foreign attire, but inside me, I am a Yoruba man. Nínú èrò mi, nínú ìpinnu mi, nínú èrògbà mi, mo gbọ́dọ̀ jẹ́ ọmọ Yorùbá. Ó ṣeé ṣe kí ọ̀làjú mú wa náwó sí àwọn nǹkan kan ìwà ìṣe àti gbogbo àwọn ìgbìyànjú wa ìlépa wa ká ṣe é bí ìtòkè òkun torí ọlọ́run fún wọn láwọn oore ọ̀fẹ́ kan láti ṣe nǹkan kan tó wuyì tó rẹwà ju tàwùjọ wa lọ ṣùgbọ́n àṣà àti ìṣe là ń sọ yìí kò ṣeé kò ṣeé pààrọ̀ you cannot so change it. ọládọ̀sù abíọ́dún ọmọ fátómilọ́lá bẹ́ẹ̀ bá bi mí ní ìbéèrè kí ni túmọ̀ orúkọ mi ọlá ọládọ̀sù mo mọ̀ túmọ̀ orúkọ mi. Ọlá, ìgbà tó bí ẹ̀gbọ́n mi orúkọ rẹ̀ ń jẹ́ oṣù ọlálé tó túmọ̀ sí pé òṣùpá ọlá mi ti lé moon being the first born òṣùpá tó lé sí ojú ọ̀run ah, òṣùpá ọlá mi ló lé yìí ìyẹn ni àkọ́bí èmi jẹ́ alábìíṣe kejì òṣùpá tó lé yìí kò lé mọ́ ó ti di odidi òṣùpá ọlá mi òṣùpá ọlá mi tó lé ó ti di odidi òṣùpá ọlá mi ti wá dòṣùpá àwọn tó fún mi lórúkọ sọ̀tún mọ orúkọ tó fún mi orúkọ tí mo fún àwọn ọmọ mi mo mọ̀ tí mo orúkọ tí mo fún wọn mi ìkà déédéé fún wọn lórúkọ púpọ̀ wa láti láti jẹ̀bi ọ̀rọ̀ yìí a jẹ̀bi we revive our cultures and language ó kù sọ́wọ́ èmi àti rẹ gbìyànjú bò bá máa sọ bẹ̀rẹ̀ sí ní kọ́ platform whereby we can champion and promote all these things that we are talking about on our different platform let us promote it let us create different medium and channels whereby we can start doing the right thing by promoting our language and culture with time o go viral people will begin to see the good in our culture and our language and they begin to emulate and do the same thing thank you ah, i think question number e i think it's similar why are we always ashamed of speaking our language whereas china and some other countries don't feel ashamed of speaking dear sir thanks ah, mo rò pé mo ti dáhùn ìbéèrè yẹn ah, onígbà ni ò ní jẹ́ pé kábòun pé gbà òun nígbàkigbà bó bá ti pè nígbàkigbà ayé ò bá ọ pé gbà rẹ nígbàkigbà wọ́n ní àkíkàrà gbà <laughs> ṣùgbọ́n bó bá ti pè nígbà ayé ò bá ọ pè nígbà bó ṣe yẹ pé kábọ̀ ọ pé hmm, ẹnu ẹnu là fi kọ méje hmm, why are we always ashamed of speaking our emi o maybe to some but For me, I'm not ashamed of speaking my language. Anywhere. It doesn't stop me from uh, speaking English. There was a day I was with my father. You know him in this Yoruba movie, Peter Fatomilola. Ó máa ń ṣe àwọn ó máa ń kópa tó ní í ṣe nípa àṣà àti ìṣe púpọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ sinimá àgbéléwò títí ilẹ̀ Yorùbá. You do act in a, a, a English movie too, Nigeria English movie too, not only in Yoruba and he have acted in so many stage play in Yoruba and in fact most of the stage play tí bàbá mi ti ṣe English ni and some Yoruba then in the movie Yoruba bóyá mo wà carried away ìjọ yẹn ni o àwa jọ ń sọ à ń sọ̀rọ̀ mo à ń <laughs> I could flow in English very well if I want to that is not a problem but it doesn't stop me from speaking Malay ọmọ mi ò mo ní yes sir ah bàbá rẹ ló ń bá sọ̀rọ̀ <laughs> o bá padà síbi iṣẹ́ rẹ̀ rè máa sọ èdè ìbò sí oh i'm sorry sir i forgot it <laughs> so àwọn ọmọ mi ó wá happen to be that pé ẹ̀dọ́ níyàwó mi kì í ṣe yorùbá náà ní ẹ̀dọ́ ṣùgbọ́n ẹ̀yà tí wọ́n ní ẹ̀dọ́ ni wọ́n pè ní esaku tribe ìgbà tí mo fẹ́ délẹ̀ yorùbá ló tẹ̀sẹ̀ bẹ̀ sí ní kọ́fàwò là á ṣe sọ èdè yorùbá àwọn ọmọ mi ìyá ọmọ ló wà pẹ̀lú ọmọ jù mo wá sọ yorùbá níjọ́ kan eh mọ́mí come and see daddy speaking lòlùbá àlẹ́nu ah, yín ó dá àjọ kò sí ẹ gbọ́ yorùbá lénìí wọ́n sọ yorùbá wọ́n ń pòwe ìgbà tó wá délé ìwé wọ́n mọ̀ pé ah grand daughter grandson peter fatomilọ́lá ah ẹ gbọ́dọ̀ má gbọ́dọ̀ ìtìjú ńlá lélẹ́yìí àwọn ọmọ mi wọ́n wá délé wọ́n wá sọ mi pé kí n jẹ́ káwọn máa wo yorùbá fíìmù tí tí grandpa wà nínú ẹ̀ so láti ibẹ̀ ni wọ́n ti wá ní ìfẹ́ no they develop interest in watching Yoruba movie because they want to see grandpa in Yoruba movie and they love grandpa so much and grandpa love them so much because they want to see grandpa's face they were forced to watch many Yoruba movie láti ibẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ̀ nípa àti sọ èdè abínibí wọn ẹ tẹ́ ká gbìyànjú ká wo àwọn nǹkan tá a lè ṣe láti jẹ́ káwọn ọmọ wa kan lè sọ èdè Yorùbá láti ibẹ̀ wọ́n máa kọ́ àṣà àti ìṣe eléyìí tó bójúmu láti ibẹ̀ á kíyèsí wọn àwọn àṣà tí ò bá bójúmu tí yẹ pé kápátì kámọ̀nà táfi gbé kalẹ̀ pé eléyìí láyé àtijọ́ wọ́n ṣe ṣùgbọ́n a pé kò dáa eléyìí tó dáa á wọn sí eléyìí tí ò dáa á wọn sí. We shouldn't be ashamed if we are ashamed of speaking our language dẹ́n gbogbo ìṣòro ta náà dojúkọ gẹ́gẹ́ bí ẹ̀yà yorùbá ní orílẹ̀-èdè nàìjíríà awalajẹ bí ẹ̀ torí a ti sọ èdè nù a ti sọ ìṣe àti ìwà ọmọlúàbí nù nígbà tá a ti sọ èdè nù láti sọ ìṣe ìwà ọmọlúàbí ìṣesí ọmọlúàbí láti sọnù nígbà tá a ti sọnù kí ló dé tá a wá ń bínú wípé ìyà ń jẹ wá gẹ́gẹ́ bí ẹ̀yà yorùbá nínú orílẹ̀-èdè nàìjíríà nígbà tí àwa fúnra wa a ti ṣokùnfà ìyà yìí ọ̀nà ọmọ tó gbàgbé ilé ó sàpò ìyàkọ́ àwa láfa we don't know who we are again now we are now blaming other people for our woe that we've created by ourselves i'm not ashamed and nobody should be ashamed and the best thing is from now i have a new mindset mo gbọ́dọ̀ mọ̀ nípa èdè mi tó bá ti mọ̀ nípa nínú èdè yìí ni àṣà àti àwọn ìṣe tó dára wà àti ọ̀pọ̀lọpọ̀ ìkìlọ̀ àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ akin àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ìwàáwù tí ayé fi gún táǹpẹ̀ ní philosophy ó ń bẹ nínú èdè yorùbá tó bá gbọ́ táwọn yorùbá bá ń sọ èdè tẹ́tí sí kí ni ìtumọ̀ nǹkan tán sọ yìí ó ní ìtumọ̀ tó jinlẹ̀ tá fi lè gbé ìgbésí ayé tó máa tù wá lára ẹ ṣeun. Ah, question number nineteen. Agriculture is the major source of income for the Yorubas then, in the 40s, 60s, even to the 70s. But it is different now. How do we revive it? Ah, not to waste much of our time, maybe you go back to my write up and read through. I stated my concern and I said a lot about agriculture, how we started. And I stated there what should be the way for my concern and my submission. I stated it there. Maybe if you go back, you will read more. It's the major source of income for the Yorubas. Then in the 40s, 50s, 60s, even to 70 till 70, it is the major source of income. Àwa náà la fọ ara wa kó bára wa. Owó kòkó tẹ́pàdé Ìbàdàn lẹ́nu ẹ̀ sì rí lẹ́gbẹ̀ẹ́ wọ́n pè ní Cocoa House one of the tallest if not the tallest in Ìbàdàn and Ọ̀yọ́ state and the southwest. Owó kòkó yìí ni wọ́n fi kọ́ University of Ìbàdàn òkòkò yìí ni wọ́n fi kọ́ yunifásitì of Ifẹ̀ tán pè ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì lẹ́nìí òkòkò yìí ni wọ́n fi gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà tàbí ìlú mọ̀ká tí orúkọ Yorùbá fi di olókìkí lára nǹkan tí wọ́n tẹ́ndà lẹ́nìí ní UNPO tá a fi ń jẹ́ èèyàn tí wọ́n ń bojú léwò pé bàbá dádúró kò léèwọ̀ ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ ká kákó bára wa. Hmm. ọmọ ti gbàgbé ilé ó ti sàpò ìyàkọ́ <laughs> kọ́lọ̀n kó ràn wá lọ́wọ́ ni we can still do it just only that our government we do not have any sincere government even southwest south south southeast northwest north central northeast kò sí ìjọba wa kankan tó wà sincere ohun tó tọ́ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti kọ́nà ẹ̀ irú tẹlifíṣàn lẹ́tí máa rí twenty trailers of fertilizer tí wọ́n kó wọ nàìjíríà tàbí tán fẹ́ pín ibẹ̀ yẹn ló mọ ibi tó padà wọlé sí kò sẹ́ni tó mọ̀. sincerity i think our major problem has to do with our attitude greed cupidity covetousness avarice that's our problem that we need to work on we can still get it right but èmi á bẹ̀ wá ní ìsìn pé ẹ̀yin ọ̀dọ́ láyé ìgbà kan àwọn kan rò pé ẹni tó bá ti ń ṣe ṣoko ẹ eh, pé ẹni ìyá bá ń jẹ ní ṣiṣẹ́ àgbẹ̀ àgbẹ̀ àgbẹ̀ alárojẹ àgbẹ̀ even why can't you do alárojẹ <laughs> owó tó fi ń ra ewédú tó fi ń ra alá tó fi ń ra ta tó apọ́sí savings before you know it there are small small money that you spend in the market that later turns to be torí pé o farabalẹ̀ kọ́ síbi kan kò jẹ́ kó mọ̀ pé thousands of naira ń lọ sáwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tó ń rà lọ́jà yìí if you have this small small oko àròjẹ tílé yìí you will discover that you are saving more money o lè ṣe gàrí fúnra ẹ o lè ṣe fùfú fúnra ẹ o lè ṣe ògì fúnra ẹ o lè ṣe púpúrú fúnra ẹ láì fowó rà ń ta kì í ṣe pé o ṣe láti máa ta in large quantity but ìwọ̀nba tó ń ṣe tó ń fẹ́ bí àtàrà jẹ o o ti save more money and you are making some some some people happy láti bẹ̀ o kàn lè pé ah kíní máa dáa ọ̀làjú ti wà ayégbàkẹ́lẹ̀ yẹn á ṣẹlẹ̀ yẹn á kálẹ̀ yẹn á darúgbó irú ò ṣẹlẹ̀ mọ́ a lè ṣiṣẹ́ àgbẹ̀ lọ́nà ìgbàlódé that you look fresh mo gbé ládùúgbò kan rí làkúrẹ́ the richest man in our street tó kọ́ ilé tó fàyè tó rẹwà jù tó lo mọ́tò tó dà jù oko àgbàdo ní màyí máa ń dá jíìpù mẹ́ta ló wà nù kọ́ńpà kò ṣiṣẹ́ mi látàárọ̀ dalẹ́ rí àwọn ọmọ ẹ lọ sí the best school ìyàwó ẹ̀ dà nfa ó rẹwà bí egbin ni very young man if you ask me as i'm talking to you now láti kékeré ni bàbá mi ti fojú mi mọ oko kì í ṣe ìyà ló sún wa dé ṣe oko he retired as a university senior staff from Obafemi Ile-Ife and is doing well in his movie industry career kì í ṣolówó ṣùgbọ́n kò tọrọ jẹ láti ràn wá lọ sílé ìwé bàbá mi ní graduate kámákámá fọlọ́mọ till PhD level tó bá ti parí university degree nílé mi nílé bàbá mi bàbá mi sọ pé kò òun ò tí ì jáwọ́ ó dìgbà tó bá tó parí masters kó tó sinmi some are having phd now kò kọ́rọ̀ ayé jọ kò lówó ṣùgbọ́n ebi ò pa ó fojú wa mọ oko mo máa ń jí ní àárọ̀ kúrò nílé ní aago mẹ́fà máa ń rìn máa fẹsẹ̀ rìn dé oko by one by one hour i mean one hour ló máa tẹ̀kì mi máa kọ́ nú wọnú oko ní aago méje láàrin aago méje àárọ̀ sí aago mẹ́sàn-án àárọ̀ mo ti kọ igba ebè two hundred hips kì í dẹ̀ ṣe pé ìyà but mo kàn delight pleasure nínú ẹ̀ because bàbá mi introduce wa sí my father today olóko ọ̀gẹ̀dẹ̀ olóko òrèké ni bó ṣe dàgbà tó á drive ara ẹ̀ lọ sínú oko a máa ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ agbá wọn kọ̀ọ̀kan náà tá a bá ṣiṣẹ́ ebi ò pa àwọn ọmọ lè bọ̀ ṣùgbọ́n iṣẹ́ yìí ó ń ṣe bẹ́ẹ̀ bá bí lẹ́nu èmi náà ń dáko mo ní nǹkan ọ̀sìn tí mò ń sìn mo dẹ̀ níṣẹ́ tí mò ń ṣe kò dẹ̀ mo dẹ̀ dẹ̀ wá àkókò fún ìkọ̀kan láti ṣe but some of us are lazy white collar job ṣe rí ìdáhùn sí ilé ọwọ́ ara wa wa ló wà ìjọba ò ràn wá lọ́wọ́ ṣùgbọ́n ẹ ká ran ara lọ́wọ́ bóyá ńgbà tá bẹ̀rẹ̀ sí ní ran ara wa lọ́wọ́ tí ìjọba rí pé àwa tá a fẹ́ ran ara lọ́wọ́ ti pọ̀ wọn ní ní ọ̀nà mìíràn ju pé kan gbọ́n tá a fẹ́ lọ they won't have any choice than to listen to us and support us nígbà tá a bá pọ̀ nígbà yìí la lè kóra wa and make a movement to demand for what we want in terms of agriculture ṣùgbọ́n nígbà tá a gan jókòó tẹ̀tẹ̀rẹ̀ somebody dey talk about gambling eh, eh, eh, orin náà fẹ́ kọ orin tí wọ́n àti ẹ̀ máa kọ àtẹ ní tí olóhùn tó máa tẹ́ǹdì takúkú òjijì ó pọ̀ láàrin àwọn ọ̀dọ́ tá a rẹ̀ ní fọdún mẹ́ta tá a yí àtúbàjẹ́ ó pọ̀ láàrin àwọn ọ̀dọ́ ká ta tẹ́tẹ́ gambling laziness ilé ló ti wọ̀ àwọn kan ti lajú wọn sílẹ̀ tàlùbọ́ ti kó wọ̀ ọ́ tàlùbọ́ ti wọ́pọ̀ débi pé ó ti wá wà ní gbogbo àwùjọ wa àwa ń ké but we can still get it right it's never too late that is the way forward sit tight and use today's lecture as an opportunity to rethink and change your mindset for better Nigeria for better Yoruba future. Yeah, this is the question number 20. And I think this is the, the last question for today. Uh, yeah, this is the question number 20. And I think this is the, the last question for today. Uh, Yoruba language is one of the official language in Brazil. How can we make Yoruba language an official language in Nigeria? Uh, thank you. Uh, you are very correct that recently there was a pronouncement that Yoruba language should become the official language in Brazil because we have so many Yoruba people. Not that, that, that because they can speak Yoruba language more than we do here, but it's not only, it's from the language that they, they discovered themselves. They discovered themselves. Wọ́n ti kó wọn lẹ́rú lọ síbẹ̀ yẹn. Wọ́n lè má lè padà wá sílé mọ́. Ṣùgbọ́n àṣà, ìṣe, ìwà ìhùwàsí ìṣesí ìrònú sí èròǹgbà tó jọmọ́ ti yorùbá ní gbogbo ìgbésí ayé wọn wọ́n rántí ilé bí wọn ò tiẹ̀ lè padà wá sí ilẹ̀ oòduà wá sí ilẹ̀ yorùbá níbi tí gbogbo ilẹ̀ yorùbá tàn dé ibi tán wà yẹn wọ́n ti gbàgbọ́ ibi tó rí dá wọn sí ibi tó rí gbé wọn dé yìí ilẹ̀ yorùbá náà ni the aku people in Brazil nípa ìlú èdè ẹkú ẹkú ẹkú náà sọ di aku aku. aku akú dédé wòye o akú kòye o akú nǹkan kú o they call them aku people wọ́n ti wá pọ̀ débi pé púpọ̀ wọn wọ́n dẹ̀ ti lajú ọ̀làjú àti ìmọ̀ nínú ìwé wọ́n ti wà ní àwọn ẹlẹ́ka àti ìpele jìpele jẹ́ pé wọ́n ti lè pàṣẹ kó dẹ̀ múlẹ̀ ní orílẹ̀-èdè Brazil ló fi rọ̀ wọ́n lọ́rùn láti sọ pé èdè yìí ó gbọ́dọ̀ jẹ́ èdè tí gbogbo wa tí a gẹ́gẹ́ bí èdè àjùmọ̀lò they now make it official language it may be very difficult for us to adopt that in Nigeria as a nation. But we can adopt it within our region as Yoruba region. Ẹ má gbàgbé pé mo sọ kan nígbà tí mo wo fọ́nrán àjàgbilà tó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ilégbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Kaduna House of Assembly Kaduna ẹ rí i pé bọ́n ṣe bára wọn jà tán para wọn lẹ́wù tán yaṣọ ara wọn tán lura wọn bolẹ̀ èdè haúsá wọn ni wọ́n ń sọ àwọn èèyàn wa tó dẹ̀ ti lọ ṣe àgùnbánirọ̀ NYSC tàbí tó ní àǹfààní láti kọ́ni lẹ́kọ̀ọ́ ṣeṣe olùkọ́ ní òkè ọjà lọ́hùn-ún wọ́n jẹ́ ká mọ̀ pé kódà wọ́n fi èdè haúsá wọ́n fi kọ́ ìṣirò wọ́n fi kọ́ èdè gẹ̀ẹ́sì gbogbo àwọn sọ́bjẹ́kìtì pátápátá èdè haúsá wọn wọ́n fi kọ́ wọ́n kọ́ kọ́ mọ wọn lédè wọn náà kó tó máa kọ́ nǹkan mìíràn kò sáwúsá tó gbóyìnbó kò sí bóyá gbóyìnbó tó tí ò lè sọ haúsá tó wà dáàrin àwọn èèyàn haúsá ni ibo náà wọ́n mọ́lẹ̀ náà lọ́kùnkúndùn láàrin ara wọn àwa yorùbá yìí náà ni kí ni ká ti pè náà ṣé ọ̀làjú àlàsódì ló ń kó bá wa gbogbo nǹkan tiwa tá a bá ti gbá sórí kó pa wa lórí àní dẹ̀yìn àṣejù àti àmọ̀jù ó ti kó bá ẹ̀yà yorùbá. and with the kind of the government structure tẹ́ bá gbogbo nǹkan tá a ti ń pẹ̀ kẹ́ lùbọ̀ látàárọ̀ atótónu tá a ti ń ṣe àwọn kan wà ní ipò àti jẹ gàba lórí àwọn kan wọ́n dẹ̀ wà ní lọ́kàn wọn láti máa jẹ gàba lọ pé ẹ̀kọ́ kan tábà tiẹ̀ gbà kí ẹ̀yà míì náà wá tọ́ ibi adùn yìí wò á jẹ́ ni tí wọ́n lè darí bó ṣe wù wọ́n ìjẹgàba sì ń lọ wọ́n àdẹ̀gbà pé ìjẹgàba yìí pé kó dẹ́kun lọ́jọ́ kan ó ṣeé ṣe ó ní ìṣòro tó sì ń dé báyìí lọrin tí mo gbàgbọ́ pé kì í dẹ́ ṣe ìṣòro àwọn Yorùbá mọ̀ pé Yorùbá làwọn bọ́n bá tàn wọ́n wọn ò tanra wọn dé lọrin wọ́n mọ̀ pé Yorùbá làwọn bọ́n bá tàn wọ́n wọn ò tanra wọn mo sọ pé kò séwu nínú yẹn sùúrù sùúrù tó lọ́jọ́ ni ó wá ṣe yóò wá ṣòro díẹ̀ kan tó sọ pé even báwùsá ti ṣe jẹ gàba tó lórílẹ̀ o haúsá ni kó jẹ́ official language kò ní kò ní kò ní rọrùn ká sajá mọ́lẹ̀ ká sẹkùn mọ́lẹ̀ ká múru ẹkùn ká fi lé ajá lọ́wọ́ <laughs> ọ̀rọ̀ náà ò ní lè wọ̀ ọ̀rọ̀ náà ò ní lè wọ̀ yóò nira díẹ̀ gbogbo orílẹ̀-èdè nàìjíríà èdèbò ní official language yìí yóò nira because when you look at the structure gẹ́gẹ́ bí ọ̀gá ṣẹ́gun ayétan ṣe sọ nǹkan tí wọ́n so papọ̀ yẹn lágbára díẹ̀ tó ń pè ní orílẹ̀-èdè nàìjíríà ó lágbára díẹ̀ yorùbá ní gbogbo di ó nàìjíríà máa sọ kò ní rọrùn kò lè work ṣùgbọ́n ní ọ̀dọ̀ tiwa ni ká ti gbàgbọ́ pé èdè yorùbá yìí ni àwa fẹ́ máa sọ èdè yorùbá yìí ni gbogbo wa fẹ́ máa sọ ní gbogbo ibi tí ó bá ti ń jẹ́ ilẹ̀ yorùbá kò sí nǹkan tó dá wa dúró àwọn gómìnà wa ni ká bá wa sọ dòfin àwọn tá a yàn sílẹ̀ gbìmọ̀ aṣòfin ni kí wọ́n mú àbádòfin wá kán dẹ̀ gbé gba gbogbo ìpele tó yẹ kó déwájú àwọn gómìnà kan buwọ́ lù ú ìpínlẹ̀ èkó ti ń gbègbèsè lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ mo ṣe gbọ́ yó wọn á dẹ̀ ṣàṣeyọrí ìpínlẹ̀ tó bá kù náà wọ́n tẹ̀lé wọn. let us first make Yoruba language as our official language in the southwest tá a bá tiẹ̀ tí ì gbé wọlé tán as official language ṣùgbọ́n kákan ń pa ká máa lò ó ní àwọn ilé gbogbo ibi tá a bá ti ń ṣiṣẹ́ ilé ìwé ilé ibiṣẹ́ gbogbo offices ministry ká máa lò ó ká legislate ẹ̀ kán buwọ́ lù hmm. ú ká máa lò ó títí débi pé a wà á jẹ́ gbajúgbajà a wà recognize láàrin wa láti bẹ̀ bí ohun tá a bá wá ń lépa bá wá bọ́ sí tán láìsí tí ì bọ́ sí náà tọ́lọ̀ máa sọ pé ká ṣì wà gẹ́gẹ́ bí bá ṣe wà yín náà lọ́lọ́run sì ṣe sọ pé ká ṣe wà kò sí nǹkan tó burú jù tí a bá lè máa so àwa náà táwọn lè gbìmọ̀ aṣòfin tiwọn náà táwọn náà bá bẹ̀rẹ̀ ja tiwọn tán ń fa àgáyọ tán ń faṣọ ya mọ́ra wọn lọ́rùn kárí pé èdè Yorùbá ni wọ́n ń sọ bá ṣe sọ ní Kaduna káwọn náà dẹ èdè Yorùbá tiwọn náà bolẹ̀ àkànnà àwọn ọmọ lè gbìmọ̀ aṣòfin wa ni wọ́n jẹ ẹni pé èdè Yorùbá náà wọ́n ń sọ ó ti di bárakú èdè fún wọn ó dáa báwọn èbó ló mọ gbọ́ stupid god try me kí ló dé táwọn náà sọ èdè Yorùbá wọn báwọn ọmọ lè gbìmọ̀ aṣòfin títí Kaduna ṣe da Hausa bolẹ̀ mi ò gbédè Gẹ̀ẹ́sì kankan throughout níwọ̀nba fídíò tí wọ́n fi ṣọwọ́ sí wa ọwọ́ wa ló kù sí o we can promote our language and culture when we are ready and we should be ready and the time is now that is the last question for today thank you so much thank you thank you i appreciate you all for taking your time for being part of today's lecture and discussion god bless us in jesus name.